bisimilahi rahmani rahim agbára orúkọ ọlọ́run láti di ọlọ́rọ̀ láti yanjú gbogbo nǹkan tó bá dájú kẹ̀dá nínú ayé òun wówó ni òun wọ́mọ ni o fẹ́ kó dúkìá jọ ni o fẹ́ ní fọkànbalẹ̀ ní gbogbo nǹkan tó bá ń wá àdúrà ẹni kó wá lọ ṣe ṣó mọ̀ pé o ti gbé pèsè o ti ṣètùtù o ti wẹ̀wẹ́ odò o ti wọṣọ ajáde apẹ̀rẹ̀ wọ́n tún lọ́wọ́ ẹ̀ ò kí ń jẹ́ oògùn ẹ̀ wọ́n ní pé àwọn kan ló ń ṣe ẹ́ wọ́n níbi kan ni wàá ti lọ gbẹ́bọ wọ́n ní àwọn kan ni wàá lọ pẹran fún wọ́n láwọn kan ni wàá wọ́n tún fẹ́ gba pẹ́pẹ́yẹ o gbogbo nǹkan wọn yẹn àṣetọ́ ni mú ẹ ṣeré ń tàn ẹ́ ni o ọlọ́run ọba ni kò dojúkọ ọba tí kì í kú ayúlikọ yúùm ọba tó ẹ pòun ló ń pèsè fún gbogbo ẹrú ẹ ọlọ́run ni ẹ béèrè lọ́wọ́ gbogbo àwọn tẹlọ́mbà yẹn ògún ni ṣàngó ni omi ni ọ̀ṣun ni gbogbo àwọn nǹkan tẹlọ́mbà wọn yẹn lọ béèrè lọ́wọ́ pé wàmọ̀ yúdà bírò là ámúrọ̀ ta ló ń darí wọn ta ló dá wọn fọ́sọ́yẹ̀kú lùnà lọ́ọ̀ wọn á sọ fún yín pé ọlọ́run ọba ló dá wọn wáyé tẹ́sẹ̀ wá ń pè nǹkan tọ́lọ́run dá tẹ̀ fẹ́ pé ọlọ́run ọba gangan tó dá gbogbo nǹkan wọ̀nyẹn ọlọ́run ọba ní ká pè àdúrà yìí ni kó wá lọ ṣe wàá bá mi bẹ̀rẹ̀ àdúrà yìí ní ọjọ́ sunday sunday ló máa bẹ̀rẹ̀ ètò àdúrà yìí tó bá ti bẹ̀rẹ̀ àdúrà yìí lọ́jọ́ sunday tó ti ṣe àwọn mọ̀kọ́ dìmọ̀ síwájú astaghfirullah la ilaha illallah salatu fa nabi kó dàníyàn wàá ṣe suratul fatiha wàá ṣe one hundred and eleven suratul fatia ọjọ́ mẹ́sàn-án lọ́wọ́ fi ṣàdúrà yìí wàá ṣe suratul fatia one hundred and eleven wàá ṣe ya latif ya gani ya latif ya gani ya latif ya gani wàá ṣe one thousand one hundred and eleven wàá wá ṣe suratul ikhlas that is kuli allah wàá ṣe thirty three wàá wá ṣe wàláwò àìrò rọ́sìkín wàláwò àìrò rọ́sìkín wàláwò àìrò rọ́sìkín wàá ṣe hundred times wàláwò àìrò rọ́sìkín ni ó wà ní suratul jumu'ah quran chapter 62 verse 11 wàláwù àìrú rọ́sìkìn wàláwù àìrú rọ́sìkìn wàá ṣe 100 times ó ti yẹ one hundred eleven. yá latifu yá gani 1111 suratul ikhlas kúlẹ̀ aláwù 33 wàláwù àìrú rọ́sìkìn 100 tó bá ti ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wàá ṣe máa ṣe every day àmọ́ wàá jẹ́ kó jẹ́ ninety nine days ló fẹ́ fi ṣe ọjọ́ mẹ́sàn-án ló fẹ́ fi ṣe wàá wá máa jẹ́ kó jẹ́ after solatul isha ìtẹ́bá ti kírun isha ìtàn ló máa máa ṣe wàá dẹ̀ máa ṣe pẹ̀lú sádàkọ̀ pẹ̀lú sàárà ọjọ́ tó bá pọ́jọ́ mẹ́sàn-án wàá o lè pa nǹkan fi ṣe kódà ọjọ́ mẹ́sàn-án yẹn o lè lọ pẹ̀lú àwẹ̀ tó o bá dẹ̀ lágbára àwẹ̀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 náà egbògi láti India láti China Arab country lápapọ̀ síbẹ̀ ẹ wọ́sọ̀fọ́ lórí plus two seven six one two nine five six three eight nine.